da wani asa kene no nadi musa fon ha alayhi salatu wasalam noka qala rabbi inni zalamtu nafsi fakfirli omori mara mi wa mare bobo oboboro mori fagofara lahu suratu qasas omori kidon jebe ya sama innahu huwa al-ghafur rahim abu komori wana jebe poro wa ina doko etumbada wa ina doko etumbada yano a ajebe bɔtɔ wɛrɛ kɔ etumba de yɛ wɔn nɔn mo na wa ba yi wɛrɛ ala yɛ la kɔ ɛdi etumba innahu huwa al-ghafuru rahim ama ande musa ne le nyɔn ɛdɛ nyane ka ɛdɛ lɔnɔ yi o nyane ka ko yɔ hinɛ wɔ la anyane ka o yɔ hinɛ wɔ kɔ wɔ la ndo ọdọ na ne musa mako wa igba ni israel na ne mugo wa ya ọdọ na anye ku iche ne musa na je ne tukon ro ra je ne fuka na ro ra ja borun ame on igba ni israel sara ko he no dok eh ina na da ne katro he da ko no ku ka na mugo wa qala aturidu an taqtulani kama qatalta nafsan bil amr Uwezi kwa ubunan kubwa na wazere. Ah o de bilo trumpet ani musa in turidu an takuna jabbaran fil ard kama fi surat al qasas en suwes gabi en bi wabu orna ma bab ana kana nya ne hosile do ameme ema misoi ema homan wa turidu an takuna min al wa ino ne tinyata ha do to ko musa ono nanen ejane nyaba ta nipa disika waka aa ah, ɛrɛ yɛ ana dɔɔni nyɛ wana ɔnyɛ ah, wana aka ne musa ka wei rɛ wura kɔrɔ nɔnɔ lɛɛ inna mala ya'tabiruna bika an yaqtuluka fakhruj inni laka min an-nasihin asini ma ge ya ma o zwe ade musa uta uta delay dane musa dɔkura hura kɔrɔ nɔnɔ dɔna ene ti madiya na an yira hɛ ti madiya na ne musa nana yi lɔn ba ne musa habi habi habi dɔ nana yi lɔn ba ne sɔrɔ yira nɔnɔ ta ko wɔ ɛnɛ o nana sɔ ti problem ani kuma ane musa da kɔrɔ o de continue yɛ ne de a yɛrɛ ɛnu sɔrɔ ɔ ne ti madiya ɔ mɛ habi habi na dɔ dabali k'a yira la den ye ɔ na kenyi ko dɔ de k'a ye abono ruwana we olona adenyi dola kenyi maru ani amada nyonye ne la ma woje akere je ni isken kenyi maru ani eno ankuma aden no sibo ano me kai ken kuma luare na de musa itwa no ma hot bukuma se problem on so nyoy kan daka ada iwo no bodo ine yala la boy wodo pe to bana si dinya amasa ta do pe kada ni musa kawo inu no do mo do ka do piwa kenyi ma ru ene do tinguni ka ga do me o sha me do ne ku ka hu da musa ni sin wochi do atu da to ho da ba du o gon do ka rabbi inni lima anzalta ilayya min khairin faqir omori ma amin dear need misi mi rosi so ogbon wa ko anyo mi omori o me me tawo na du ono do omori bana mɛkɛ adijɛnɛ n'ɔka ijɛ na hɛwɛn ɛnɛ mani ɛnu kɔ ke nyiwuni na hɛwɛn dana hɛ de musa wɛn ɛde musa bi tɔn tɔn ɔn dɛmɛ ka ɛlɛnyi ana ke tafsir jalaleni ati tafsir ɔsana yi ka ɛbi dana tafsir mɔtamat ibn kasir ɔkabɔ ibn jarir tɔbɔri ɔkabɔ tafsir kurtɔbi ɔkabɔ ka anabi shuaibu ɔwɔ nɔn ɛbɛn ani bushaibu ɛnyɛ adi sɔhi anasoro kan na ne musa wa mehege ɔzɔ ananyi ana Da dɔbɔ dɔk anahɛwɛ ìjọ de la ne musa lɔ katɔ mesu ta makowa wa insana ka wa me kirje me sabe ije wa non masi kunyaga ya salam ya no da ni musa da kenan waru kubiya na ulama amma dɔka ni musaka o bɛ bɛn min kɔrɔkɔ ɛrɛ a hinta ama wa kɔrɔkɔ dɔw ko kɔrɔ ayɛ ɔn a o bɛ nɔn dɔ ɛni ɛni awo yɔnu mi hɔ yɛ o da ni muso da yi ka kɔrɔ ayɛ ɔn yɛ ko kɔrɔ dɔn dɔw kɔrɔ ayɛ dɔn dorosa ne yɛ dɔn daare deeru daa mɛhɛ ani musa aleyhi salam. ɛkò ɔnyɛ dɔka ɔne wɔre maa ne ɛte ne so ɔna ɔre ni ne egypt ɛnyɛ koro no ɔyɛ dɔka ɔre wa ɔna ne re ɛdɛ ne re ha yɛrɛ ɛna mɛ abita ɛdɛ ne dɛ yi ne di idɔ ne dɔkɔ ɛdɛ ɛnyi sɛ mekɔ awɔ mɛ omori ɔna mi ka dara ka o tu kɔna ɔna koto yi wa ɔna ba ne ɛna ɔna koto yi wa. na ne bia ne dana a no de nsa ne twa ndị aza pataki de ka anyị ide te bi o ke je ke ara ero o son je on ni zo de ni son anyi ngure hu na ka aka ni ka wa ne busa twa kwa innaka bil wadi al muqaddas tuwa kawara ini at sacred land of tuwa now ile anyi ile roro ma horo ma kare horijo sami agoka ebe abna mahallu shahid ande musa makana umuri wana kai ka faqala li ahlihi imkusu ande musa wana kai ahalan eno ya nanni but eno ya nanni eno ko edishi ene usoro ene ahlan na ina asana lebe ake eje ake ilo ya sakare dr daba de ko si akwa de mu mala jame ago kene wana na ri dono kene de leja haya ile ano no ko na daba ka ni jahilia ka no majina wasi mu ata imam malik ọlọ ka ẹsẹ bi onya ka tọdọba <coughs> ama wa kusala ẹsẹ e bi onya ka ẹ e bẹ na ayẹ e na ẹsẹ tutọ ha ka mi ebe ya ka ayo ande musa ka ayo ọni mu ọta imam malik wọle hadith sọhí nọka ande musa adawọn si tọ ahụ isubọ na ika tumpa ni bi haramu ananka jaki kẹrikẹtẹ ẹni su ọnà si tumpa ndọsi ma daba nù ọnà okòwò ni ká kọtọ ọnù ọlọni rẹ yóò yẹ ene ene ene ene kuran na ka kɔlɔ kɔ ne musa na kɔtɔ daba adaba adaba epo etere sumi bɛrɛ ni kɔ daba yi yɛ oze ine ihe na yɛbɔ tara ya ŋɔ yi de tɔ daba oze yi yɛ wɔnɔ ama ma lasi o ntɔ wuli ka yɛra daba anyi dɔte na disi nyɛ tɛ de asɔli sɔli fi ana gbogbo ntɔ wuli yɛ kan isa tusa na kɔ a kan na yɛ kɛ wɔnɔ eda yi seitani hama na kaaru na yɛ mi kɔmi lɛ no wari hɔ na la ɛha ka bɔn ya kɔda ɛtɔ fɛ la ayɛ nɔnɔ ka kasi kɔda ɔtɔ ane musa ka ayɛ bani sɛmɛ da ka ayɛ no abo kɔɔse tumpa ɛbɛ yɛ tu dɔna si wɛ de eri di poison any body na ɔno na ayɛ dɛ ke translation koran wɛ eri di wɛsi bɛ you are you are poisonous you are embodiment of poison wɛ tibi hu ni ɛwɔ bani ɛnɛ nye hele ɔna ewe ɛfugu awɔ mɔna dɔ dɔ fi ɛtɔ tɔ pa awɔ islam ɛmi english esi tseri ɛtɛ wa islam wa ɛkɔtɔ ɛtɛ in arabic islam kitab wa sunna wa ana sɛ ɛduri dani ika ayɛ nɔn asa sɔ abi ka ina asa abi ebi dza nkem tó mori ana dɔɔ yi n'ɛbɛ wa dɔɔ yi mɔna dɔ dɔ ɔdi lori yɛ ɔdan jɛ man mi fɛrɛ ɔna ɔmori ɔka yi. إنا أرسلنا ilaykum رسولا كما أرسلنا ila فرعون rasula ya tutu yuni an to mori an kema tutu fir'auna sama فرعون fir'auna do dibi fa aso fir'auna eh ni fir'auna do disobey do disobey musa anybody ne disobey nebi eyo mi esi race not not any, anything, anything else fìlà ọ̀nà rí hàmọ́ ọ̀nà rí kárùn náà yà ṣì yà nìyẹn ọ̀sùn kọ́ àṣọ ìyọkú jùmọ̀ ẹ̀dẹ́ àìkọ́ni yẹ sika ọ̀gbọ̀n náà. so ẹ aṣọra ẹrẹ akéde ọ̀rùn múra ọdọ mi kò yé akọ̀ntómúrí ọ̀kadà yìí àrùbọ̀ àyìn náà káyìn ìsọ̀nà islam náà wọ́n á kọ́ lọ́ àkàrẹ́ yìí gé gé ọ̀ntọ́ yẹ kì ṣèyí tán wọ́n ṣèyí tán nàlú òun. adina na de cho ya da me de cho ya da on to muri he cho ane musa ala ka yasa ko je ko na na do na otum do bara ne bi zo da izo ba ya ba ne bi to do muri ko ya ko se to de welu welu to bra na wa hosire ane musa do ya ka ire obe on ko na ni lo na mi ba to sa ha po do no en eh. akɔ akoko na asɔmu tɛ kura kɛnɛ òun eyi òun ní palace náà káyí fúra ọ̀nà na ọ̀n tọ́ni mi ni òun de tó bi tọ́ dọ́ kutu yọ adé musa ọ̀nà sì wọ́n la dáwọ̀ himu ẹ̀gún amadọ́ka ọmọdé yìí ilé ẹnu ní ọ̀rọ̀ àdáta ayé ọ̀rẹ́ mi ni mayam ayamọ ayamọ ganam ayamọ katẹ́mu dọ́ọ̀lù lọ́yẹ̀ náà rọ́bì ṣùgbọ́n àlè sọ́dúnrún wọ́n yà sílẹ̀ ní asínà ade musa kɛ omori awɔ mɔ nisɔ nɔnɔ naa mɛ esa tó sɛ naa ri wuwɔ nɔ mɛ e. odo yi e kɔntiniu wahulo lukudata mi lisani esa na sumra rɛ ana mɛ ka mɛ b'a lo kare yɛ tɛ rɛ bimaana ane bi musa daa di bɛɛ hɔn wɛ omori nka mɛ yɛrɛ nɔ di ma yɛrɛ ka tɛ nyere ka tumure mu di ma yɛrɛ kɛrɛ yɛ tɛ do yɛ la ojo dure ke o ini usulu wes kam da o do wahela yara kare hijab ko kare tele yimo na ka qawlan baligha yimo na ka wapu kaya za ile yimo na ka do tamwa mi diplomacy ani mu diplomacy dani mo ike ile yala ejo wa kare izo ya ani musa alayhi salam dɔbɛ dɔtɔn ka ere non mana o ma ka dire mu yola donc waj'al li waziran min ahli si minister sɔɔda mi ina enya da mana ka bɔba jɛmi as pila ɔtɔɔba mi na kusɔn maa jɔ maa ka ne meere dos president haruna ahi at haruna non mɛ kɔsɔ asamu ne non domo yɔrɔ ko agore non da je tere domo yɔrɔ ko ara ayɔnɔ haruna ne ba da nebi agbadoa nebi musa tomori daga kotoyo firawuna yetudi firawuna anyi point ni sikama address ni nan omo godo ono kije ana domori ka fa qula lahu qawlan layyinan la'allahu yatazakkaru aw yakhsha eje wa kare firawuna ne kare yo no mo ne ke ara firawuna onye wuta ma mo itama dodo ebora

sahabi ni kawa asman ka ona command battalion ko su ka gawa sun to wuri ni bare ona baba wa ego ya in mari jina ya kare da bada di ne chakuni amma ya bezan idan ele no aka ewa e wis ko nyidu nyinyi ya nyam kare di ana kida wodi ido mori ko akai ande musa alaihi salam ijoka bi firaun adakoton omuri miski maksutu emi inna rasula inna rasula bil alf alf usnain inna rasula rabbil alamin ene wono ni benevetu ka on to omuri hido eh ene to ene bo muri ono ara moni fira ono ni shoka ka inna eh ana rabbukumul a'la emi bo muri kene ema bo muri ono na ne ba kere amenye muri we we we am ema ne ba ya sala anye onene omuri osa ọmọ yẹ o ma alimtu lakum min ilahin ghairi mẹ́ẹ̀ ka anye omuri osa onene ọ ah, àwọn ah, ọmọ mi ana afẹ́ ọmọ tó dẹ́ ọmọ ọkàtọ omuri kan akoto fẹ́rẹ́ ọmọ rẹ̀ pọ̀ dọ́kà alam nọ̀rọ̀ bí kàfíìn náà wọlé dá. ame magu janya an kabila ne apa o ti loje wa fa'alta fa'altaka allati fa'alt aw dum abukoro non barakallahu fikum wala bista wala bista fina min umrika sinin ina do dume puru ina hao isn't it I mwana e kogodo yes spread it in our palace kai aw dai ka isu fiato e ka e ya pa wa na ko do aka e ka na ni muri san to to kai wa anta min al kafirin kafirun kafirun

kuma omuli ola memi bolo ya nani wisdom omuli ala sere oyem ala asuyem atawra domuli emitini ne binyansi tomato pana sebi isamana kiyele wisdom náà sọrọ wọ dọkọrọ wọn dɔtí man balẹ̀ wọ báyìí dọ́ mani jẹ́ ìdí ìdí àti musa mani sọ ká ní dọ́là dọ́tí dọ́là àbẹ̀ nana yìí ká òjé tẹ́lẹ̀ sàṣàbẹ̀ anakalọ̀ fẹ̀rẹ̀ ọ̀nà àdéhùn ti bọ̀ ẹni bẹ̀rẹ̀ kúrò yẹlẹ ẹni sèré dọ́tí musa mani jù wọn lẹ́nu ìjọ máa tànà dáhà zẹ́tẹ̀ tẹ̀ kéde ehun náà ehun náà yìí ìjọ máa wọlé mọ́lẹ́ mẹ́ dọ́lẹ̀ tán ah brown aka wẹ́ẹ̀tọ̀ yìí ni brown aka ẹ wẹ́ ọjọ́ náà fífẹ́ ọ̀rẹ́ nìsa ẹ̀ nìsa nìsa nìyí àgẹ́tọ̀ ọ̀tẹ̀wà hẹ́tẹ́ a am nyɛ ŋmɛ dɔdɔ ŋmɛ nyamɛ ŋmɛ wɛ ɛka ɔ ada yi wa esi ba ma wɔ abi a jɛ kuhi naa ba kɛ lɛnda akɛri awo na wuyi naa yi de dɔyɔ abe wuyi naa ni tɔ ɔbɛ dɔdɔ yi lọ́dà kà sẹ́ jẹ́kọ̀ yẹn nọ́kẹ́ dá jẹ́kọ̀ hẹ́n jáwà gẹ́ ẹ̀dẹ̀ nyanya ma ni wọ́n anya ma ni mẹ́ kẹ́ dọ̀ wàrẹ́ wọ́dà ọ̀sẹ̀ ẹ̀jáwà gẹ́ dọ́dẹ́ kà yìí ẹ̀hẹ́n ẹ̀rẹ́ hàdé musa nìka ẹ̀wọ́ mi dà mí nà bẹ̀yà dà mí dà hàdé musa ká kọ́ntínú ni ni kẹ́mi ẹ̀rẹ́ ọ̀nẹ́ hàdé musa ọ̀nà ẹ̀ ọ̀nà ọ̀kọ̀nyà ẹ̀nu abo orire nenyi e nte, enyokume ojente onyejima abano naharabe erenyamanja tetinahe dulira ira e mana dahu ade musa do tenyi jahani domune wota ka tizon kai ibo e. pene meheno dem omorika saharu ayunan nas omorika ne mabo anai kabo ne retro ne lokire rayon wastan habuhum den ni mi irhab den ni terrorize ada ya omori yana hewa terrorist den ni mangwe hera da ya la horo na kenen omori ka kai edenen waja'u bi sihrin azim enne zi wo poban banyo na ka odemo dem eronya mon me kenen de huwa wo hira na wo kenen mon men do da me kenen ya me da ka ha ne buso tu do ka wa asmeta ne do ko ro chan won bata da wa da e wo banyin a be woni hila do ko mu ne ta be wi na horo so do mu ne a be nyame chiche eguri ani da wono do mu na ban o sha mu ne da zama so kanya do chi da ni ne do ka ashhadu la ilaha eh? eh, ka ila da e wi ndi mako ka ko do ayiwa ne musa yɛn de a ɛka nɔnɔ jɛn ɛnɛ sɛmɛta ɛnɛ kuni da wa mi sɛ nɛ o yɔrɔ na ka tɔ ɔlɔ yɛ wɔ bɛ ne dɛ ɛnyɛrɛ wɔ yɛ wa ha ɛyi de esi yɛ turu yɛn dɛ o kɛ iye sika o muri o je yi bɛ a ba kuyɛ ne mɛ yɛlɛ ma o muri o je yi bɛ a ne do yi na etu dɛ o dɛ na ɔya bisimilayi ne fila na de nyinaa dama ɛrɛ da wa caba caba caba ɛkuli fana ɔna dɔ dalu di jiri a bi jiri dɔ dalu ɛhɛ ane bosa ɛwɛ kunya ne ka be ko ole yɛrɛ ka ɛ ɔmina ina yɛ wɛ nya ne ka be ɛrɛ ɔna enyima da eti nya la ɔrɔ get ready ka a ba kɛ da campaign everywhere ɛrɛ ti na ka get ready nipa ane bosa wɛ ne na.

ọdún wẹ̀ lókè ọ̀wọ́n yìí náà wọn yóò kàtà sẹ́yìn kò lórí sọ́dọ̀ ọmọ fún mọ́ ọ̀gbọ́n yìí ayé tí èsì lọ́mọ àlá kẹfẹ́ ọmọ tó. wàhálà weze fọ asiri bi ibadi leylan ọmọdé ọ̀nà kàwé kẹ àhà gànyọ́ kọ wẹ̀rẹ̀ nàwọ́n kẹ wàhálà wẹ̀rẹ̀ dọ́mọdé kàná ọmọ yẹn sọ̀rọ̀ ìnákò mú dábà ọ̀hún ká sọ ìfúrẹ́ náà ọ̀dùn sọ́jà náà àtúrà ọ̀hún ahụ bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ lè ra dákú ìwádìí da ya dowa dowa dowa dowa don mu rira ko da josa be o mu subhanahu wa ta'ala yaf'alu ma yasha wa yahkum ma yurid o mun zai yi don mu ifran na ne musa na na ene le kene da ze ede ne kunyo le na jin de ne tu enyi oku ana egypt an liba nai ai da kan wani de suba ha o aje da ifran so kai ono kutu abono adan musa bani sɔrɔ lɛ ka kai inna la mudrakun inna la uwa kuri an nɔ ɛyɛ ne uwa kuri ane musa so ko yɔ ŋuna na yaani je jɔn ye di ye tu jɔn da uwa kuri e nyi ti ko nyamɛ ane musa alayhi salam bi kowati imanihi wa subatihi wa tawakkulihi ala allah subhanahu wa ta'ala ago ukato ni imani ni ako oyi yɛ pɛtɛ no gyɛ tɛlɛ ɔna bɔyi hyɛ atoro nsu atoro mu ni ɛna kɛm de yi sasa lórí ti bolo dɔkka ina ba iya rɔbi saya diini omori yɛ bɛbɛ omori yɛ akaadze sáwù tó wọn isɛ omori yɛ sɔkɔtɛ yɛ wɔ wɔn agbɛ wɔn wɔ ɔkara o nyɛ wɔn akakɛ hasbi allah omori yi ɔma mɛ kó wɔ ɔkara ɔri hã nana wɔri hã wɔyɛ kó wɔn akara o anyi sɛ mo tɛsitɛ ke hasbuya allah take la hawla wala quwwata illa billah e kuni ko ya da wa da wa izo e eh, kuni ko wa mi sa sa kaka wa ku yo muri wa mi zikiri ana on ja ana ori haruna do muri ka wala taniya fi zikiri asani manu fula muhani ni zikiri ni agwa are salamu ajen ameke salamu alaikum warahmatullahi wabarakatuh kwete ni banyama wanani wema mizikiri ni zikiri maaki zikiri wa ni aka nuko ebeze o zikiri ebu wa ina o zikiri anyi sana ka aka ana zikiri ana la ilaha illallah amika asala kona ka ka astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalal wal ikram atana wudu kana da tabu wa kwete ka wa no na wa isa wo wa isa wo na akire kuna wa me na o me tini azakirun allah wa zakirat edela ejira ne musa manika do mulika ocha ono inya na wore senya ane musa ruka inya ora ono no chidera no mare senya ila da halaka man dusere omuri akare me duere ana ke mariam onya ne biza ono mozin de ke sara ile onerodi da bola dis eru kwete umma wawo do monika kwete ase so ochide bino man ne hinyo do ji anda ba yen ke ochide bino wa me mare man duwe hinyo ona munya na ko na nya obin obse ro no na edu me ama kɔdɔ dɔ man sɔɔ kanya kan di dem na o tɛ ko ezi ete ko an fɛn mun yi sɔ wɔn nɔn isɔ mun ka mɛ isɔ na isɔ bɔ wa yɛrɛ sɔn o k'u dɔn mori ejan de musa ɔtsi dɔsi nyɔ dɔdi bisi nyɔ oku oku yɛ n'ama na da so na kɛ ɔma yɛ da ɔrɔ kɔdɔ dɔma yɛ da ɔrɔ kɔdɔ dandan yɛ na mi fisis aka kule tu velocity da calculate acceleration da wa ihe ọ̀nà acceleration ta velocity ọ̀ta physics ọ̀nà ọ̀ta ẹ̀nà ẹ̀ǹsẹ̀ pọ̀ ọ̀pọ̀lọ̀ èyí òmùlẹ̀ ọ̀nyẹ́ sọ̀bọ̀ náà ọ̀ta àlà ọ̀bà wọ́ so já ọ̀nà dọ̀bà ni dọ̀wọ́ so ice dọ̀kọ̀ ẹ̀sùn ọ̀nì kata bá wọn lórí ìgbà ọ̀rẹ́ ọ̀nà tó nánì òdòdó àtúwò yẹn dọ̀mọ̀lì tó ahìn táyọ̀ náà dọ̀nà ọ̀pọ̀ àtúwò òdòdó náà wà ń tara bẹ́ẹ̀ kọ́ yọ̀ wọ́n tó lè dá òdòdó náà mi smooth lẹ́yìn àwọn ọ̀tún dɛ amɔ nan ɛ amɔ nan ɛ anata tutu eyo sɔ ifilɛ ɔnani dɛ ba ŋutu tɔ ɛwɔ dɛ ka ɛlɛ ɛlɛ sɛnɛ ba iya ŋɔn abi abalɛ ma ifilɛ ɔnani adan tu ka ya abɔ lɛ nyɔ na nyɔ kari ifilɛ ɔnani ani sɔ ibalɛ ma aa maleka jibiri kizɔbi aji n'utɔ na ifilɛ ɔnani ni maleka jibiri dɔn ne bara tinɔ la.

malaika jibril alayhi salam ɔka oh, oh, ah! ya ɔntomuri ɔka a ɛntomuri ewe yɛri hɛ no firawo na abomo no sotɔ ɛkɔ no kake la ilaha illa dɔn mane sɛ wakɔ no ne si de nya yɛrɛ mu kesɔ bi o yɛ su alaka lesi firawo na da kɛ ezɔr tatun ani busɔn na na de na tɔ hɛ ɛzɔ sɔrɔ. dak hena don a hena o beneten on re a biso jan do ri lakken sidon to e ko no le non mani me on me e ere ihana nye o ene muharram ana hiyo mu ashura annabi sallallahu alaihi wa alihi wasallam o abedo betuka ina tu madina yahudi ne hizo e asekwe on ihana nye o ɛna se hyɛw da ne bɛ hɔ ase nka ɔno no ase na ne nure ne ka ɛkɔ na ɔbɛ nihyɛ ŋɔ ɛna ɔbɛ kɔ hɛ na kaka ɔmori ɔse hɛn ni ɔse ande mu nso ɔde ɛna sasa ɛyɛ no ɔmo ne fura ɔmo dɔmori ɛyɛ no dɔha ande mu nsa ne dɔha alaki fura ɔmo ɛyɛ no agɔ ɛyɛ no ande mu nso no ta dɔkya wɔ ɛkɔ yɛ ahasura ne yɛn na nyɛ ɔno muharram dɔsi kɔ ɔmori ha wɔn agɔ wɛ na ayɛ hyɛ no. dan ne bi ka ba ne an ya kura ne musa ni mu ade musa a ki islam wato ke ku yahudi ya ade musa jiu e ba ki yahudi o dan to sho don ka ya sho ashura di ramadan na de ni ramadan o mo ka ashura ba no wa sho be wa ni wa re e jon ramadan eh, na ama ayi kawo ɛho ne gye ɔhan wele yɛ dɛ ɔnam de hyɛ ɔna ne bu sɛ ɔde hyɛ ɔn dan ne bi ayi hyɛ ɔn dɔka aka hyɛ ɔn dan ne bi ɔmo ta sɔlɔ lɔ alisa lɛbi gya saa bi ne ka ɛyɛ ɛyɛ ahudi ne yɛ a ɔna ama ɛka nyɔnya dan ne ko ke esu wa mɛn si konya ne ne before dɔ a wa akaka si nya na afta na na shaw e da kwa shaji na kwa tatu wa shere ona ni bi otaka ma la in bakitu ila min ila qabilin la sumanna tasa ma ni tu next year anabi kamara na murasa ma shana pro hina dimare she umma siji yahudinji kama anabi ole betu next year no alayhi salatu wasalam to ona ozei wanyonse ɛgyina gbɛtɔ do hyɛɛre baka ɔdɛ wei wanyɛ ho hyɛɛre do sisɔ do hyɛ agye no baka yahudi nye sheikhul islam ibnu taimia ɔne shamsul aima ibnu alqaim aljawziya rahmatullah alayhima dɛnɛ nɛ ndɛ ana ka do hyɛ na gbɛta do hyɛɛre do agye no ɔbɛ yɛ ɔmo no hɔ si gyina rɛ ɔbɛ anyɛ bɛsi range ama ozi ɛtɛ a wɔ no ni wei hyɛɛde agyina bɔta do hyɛɛde ozi wei hyɛagye hyɛɛde do hyɛagye ozi wei daika ose ɛna ɛta kuma ozi wei again daro ne kɔ maa nkata ne no kaka ahyɛ dɔ nyɛ ɛyɛ deɛ no na bɛ tɛ na ne kɛ yie. agoka ne bi ka jɛ o dunye daarɔ nye ka ɛrɛ nyɛ sɔn ana jɛ ko ka ada kabi i di tɛn tɔn wa nyɛ sɔn bil adilla kɛn sɛ da ka sɔsɔ agoka aw sɛ sɛ arɔ na ne bi ɔn sɛ so ɛnyɛ o ɛnyɛ ŋmɛ yi na mi lista na dan ini lɛ ashura dara nye irakɔyɔ ana ana gahi anyi annawasib danyi ashia nawasib ni ɛnɛ wɔ na ɛka ɛne ɛnɛ nye grudges ɛnɛ hate ɛnɛ hidden tomori ɛnɛ wɔ nawasib ɛnɛ wɔ na jɛ ɛkó hɛrɛ nɔ ka awo hasan ɔdɛ awo hussein adjɔ ntomori hussein wodi fatima fatima wodi ntomori sɔlɔ sɛlɛ de hussein dɔ bɛ adjɔ ntomori ɛkó juma like this wọn tó mo yà wọn tó bá dɔw ke fatima ijɛ na ŋmɔni o lóye bɛ fatima mɛ duwe nyi dɔ ku a ti di dada de a ŋun hi bɛ dɔn tó wuli ka kai kumarɔ yi ha na taaya ijɛ bɛ nunu yɛrɛ hasan ɔn hussein bijɛ na yi ka tagbani de ma wa gbɛni to yi de miiri wa a ba na yi ne hinɛ mu lɔsɔsɔ lɔ tsɔ a to lɛ ni lɔsɔsɔ lɔ tsɔ a to lɛ ni lɔ mi ma yi butu ba na dɔn tó wuli ka olu de olu de si de na yi wɔ agwo isho na emi ele sibo ele ɔwɔ na ehe eto na ɛwɔ no agwo agwo ehe eto na emi ele eto na ɛba ne ma ne nyɔ eda alusu na ɔjɛma eda alusu na jɛ tura ye hasan na hussein na ɔnɔni rɔdi allahu anhuma dɔntum rik ɛna ɛwɔ no sayida shababi ahalijan ɛna ɛba kɔbi di ɛna ɛwɔ dɔbi di a bɛ ji pɔmu hana ɔnɔ alijan hasan wa hussein ni maa ni yà bẹ di sọrọ so ẹnu náà bá tó dáì ká ẹwọ nínú bẹẹ ni jẹ ká mẹwọ di bẹẹ ni jẹ ká wà ẹnna ahin na wà sẹ bi ìlà bọ ẹbi nana ẹ kisa bẹẹ bu mu na wà sẹ yìí nà dáàsì bá nyẹ la bọ sa dẹni ká yìí ẹ nyẹ lọ na wọt ẹni tẹ iná abasa bó ntọ́ wọlé ẹ wà ní ìdọ́ ntọ́ wọlé hẹnẹ ẹnẹ ni wọn akọ ọgbà kà ọmọ rẹ fún ọ ẹnwẹ náà ahẹ ṣe à ìlà bọ ẹni mẹ nẹrẹ bu. والآن سنة والجماعة فولا دي هوتا ومولي كاي وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا جعلني الله وإياكم من هؤلاء من أمة وسطية محمدية إبراهيمية ثم نبو ميتين أمة أبناكنا أفين نعمة جن kele bi esu ana idem to mori ago ana idem to mori ni oyiso ni akusu wa bɛ ayɛkɔ ina to mori de sɛ ba ɛna na yi ka ɛna yɛ akɔsa bi hɔ ago ana idem to mori na ɔsɛ ne yɛ ina na yi ka ɛta hɔ idɔ la ɛna ba ne tɛ ɔna ɔna gye ipo mori ayɛkɛ yɛ sikɛrɛ tɛ n'ayɛ yɛ sikɛrɛ tɛ ayɛkɛ mori yɛ mo na wɔ deɛ tɛ aba na ɔna wɛna anya ọlọbanyida náà jojo hikere ana do amẹmẹ da wọọyẹ jojo hikere ayi kò ayi kò mori ọbẹ ọlọbanya ọbẹ ni dọnyẹ kẹ dọnyẹ sẹ akókò dọtí ni mẹtìrì náà ebìrì amẹ ọmọ náà ọ wíwé kúrò ìbò dányi rìjì ìrèjì náà hẹwé bẹrù rìjì òyìnbó dọfẹ ọbẹ ni rìjì àná dàìka àwọn òwe dà kyi nẹ dà sẹrẹ àìsè yọ àdìrẹ àyìnyẹ bìrì àná rẹ àṣọ mi rú yìí o ẹ bá kẹsì ẹ ní rẹ ní rẹ ní.

ados motor ke do ru lagos ado ka wanda is kondo ke do wana wa eme eme igede ya me de me won won ya so spe to se ho lois o su kwana ni be ho ya de cheche pdp anaka ya bi mo no abe awo anya na ku pdp na te do bore an ai pdp aka ya mo no that's what pdp ku en o ba ba de mala sira o ba to na ba to ile ne miti na yona na seyo do pdp ye nyi miti no ne a ane ya nyone le do ime ye le do penny body miti ala miti no da kan do da ka me ye ma ne bila ona pevin o so tibiyavin ayi bon miti ne bila yon wọn náà wà hɔrɛ so o kɔnɔ ni si yɛ ni dɔ ye ka wa jonto mu na wa jonto ya won aba wo wono ne ọdọna mẹ ọna he al-imam al-qadi abubakar ibn al-arabi al-maliki rahmatulah alayhi ọna al-awasim min al-qawasim fi tahqiqi mawaqif as-sahaba ba'da wafati rasulillah sallallahu alayhi wa sallam abahan katana ina kana sahabi ni ọni se ẹka dudu ọrọ do merit de aka tso kpɛ yɛ wa ɔna kpɔ mɛtɛ lɛ mu dasi de la nìyɔ ɔsɔbi hukuba tumi na taari hukuba tumi na taari mi maa bɛyi na wafaati nabi ila maktal husain sanatu ɛɛ ɔsitin hijiriya ɔsɔbi abitɔ kɔni yi dɛ ɔbi ɔntɔmuli mɛ sɛ tɛtɛ abiri ɛnana kowolo da husain. ani madakati nanu uwe nọ nọrọ n'ahịa ọdọdọ nya uwe uwe asị kwụrịkwadi wee kuwe ndọdọ ọ atụ na echeche Right. Time is not in our favor. Ama anyị Smith kọrọ enyi. Muawiya ama akyɛ ɛtetɛ lɔsi gya ni lɛyi yi mu wa ɔya kɔdɔ ne tɔ maa kaa kaa kaa ni wura mu wa ɔya nyima hɔ ni bɛyi wa ɔtɔ na kɔdɔ wa do eri o kura tɛmɛ na taare maa bɛ na ɔfɔ ati na bi ilẹ̀ amatɔ ni hosɛn sɛnɛ tó ediri yɛ mu ɔmu yɛ ama yes gama me mam ha ina ka asa me dum na wetu mo awe ya she hetete dofi hilafa hilafa to mo ni ana ka ba me yodi shura ba me yodi consensus da asiola ana ka me me da se baka radiyallahu anhu warda ana economy kwa ni na o re ma ba ne bi ye to na no ba o se mo se da baka radiyallahu anhu warda amɛmɛ ɛdɛ sɛ yɛwɔ ma amɛ ɛdɛ sɛ yɛsɔ na amɛmɛ awɛ dani wɔ ala dani yɛn kɛtɛ na yi nomi omi ali omi ali ɔnere ɛɛ muawiya dani yɛn kɛtɛ na yi nani ani yɛn kɛtɛ na juwa yɛrɛ tue san ɛmu si ɛnɛ nɛrɛ yɛ kɔɔbɛ ɔnɔ mi nkɔnyɛ ne tue sɛ ɛnali da yɛ ne ɛni dɛ ka ɛwɔ mi rumuni sɛ ɛdum ɔmo animura sɛ ɛdum ɔmo ntibidɔ kɛɛ ɛnum sɛ ɛnɛ ɔbaka ɛwɔ mu nɔ ne ma ara mi yara. Ah, abdulrahman ibn Awf. umar ah, usman ɛni hizɔ tolha ibn ubaidullah ɛni hizɔ sayid ibn zayd ɛni hizɔ ah, saad ibn abi waqas ɛni hizɔ abu ubaida amir ibn jarrah ɛni hizɔ radiyallahu anhu majma'in kidana sharo izayo ama wɛri mu nɔ nina nɔ sɛbɛ kɔman dibi emiri mɛw nɛ nɔ karami emiri mɛw shee mɛnɛ nɔ yani akwa ali ali inu we ni nandu balaga sa ali ido akare against them ili hasan no se nani kare against them ke any oni ona pevin ene be ni sayyidina husayn radiyallahu anhu ajin to moni nada na won ka mo godo a ko un program ni do do le tu ave ile na nyo man se recollection on da ka do yo na no ka mis ke ma ka chi hanen ọmọ ni muawiya la hun jọba ana dọkẹ dọsi oya ni anuja ndo ozu ya ọbẹ nana hizẹ eya nu muawiya man enya osu nana dọtọ bama yi ni yẹ dọtọ ama yẹ wọ bọwọ di atu do ni muawiya yẹ wọ bọwọ di aka ko muawiya odo dibi ọbẹ ama yi sanu man ọ oh, wrong because isọ ni si yẹn nana ka ọ ni lẹkọọ ma ni si yẹn nana ka ko ntomori ami monaki o ntomori ojo ntomori ajo ntomori ẹ ẹ islam ẹ bu ojo na ojo na mọ ɔna wɔrɔ kɔmɛ ya ɔmɛn so ebile na mu ɔmɛ ɔmɛ nkɔsi hila abɛdɛ ɔsi yɛ ɔzɔyi ana ekele wa se yɔ abubuwe yɛ ɔbɛdu a kɔmɔdi nabɔ wɔn ne se yi ba se yi ba de hila ɔmɔdi nabɔ ndosu dumu ɔno etu abɔ abubuwe yɛ ɔmɛ na ku sixty years jɔkin dɔsɛ ɛdi tɛ sixty one years after hijira zera yi bɛn ɔ eye dɔ bi ya na ɔbi zayi dɛ nɔn ìjọba ìjọba rẹ ọ̀dà náà sì bẹ́ẹ̀ ayọ́ ẹ̀rẹ̀nyẹ́ ọ̀yà ni sí àgbọ̀n wà híyà abdullahi ibn zubair ibn al-awam rọ́jò lọ́nù dọ́k ẹ̀mí yọ mẹ́rin tó bẹ́ẹ̀ dáhùn èyí jọ ọ̀tá wọ́n sì bẹ́ẹ̀ àìsèjì ọ̀jẹ́ ni wọ́n sọ́ra tó rà rẹ̀ lónìí lónìí ẹ̀hìn ìdáwọ́sí dọ́kọ̀ yẹn ni dọ́kọ̀ mẹ́dínà dáná ẹ̀ má kà ẹ̀ wọ́n ni. don na kuna ya maka to hasan hasan ka ha on na no wa ayen kono nyo sibe ya zaidi an ma sibe ya dala e odo ye ijobo na nan ana na iba me wo an ana kine ni ala won ani kufa ila kufa jen ete ira mo ira nene nene dama onso mu yoga ka fiti na abe ozi te yera na ba ze ben yere bore anan e te yera no na anda ya ru ya iraq de iran de ya mu males de our brothers han eh, ino me umar al baghdadi rahmatullah alayhi e te yera no na anda ya afghanistan therefore man ten another alliance then 25000 soldiers that's na surround up afghanistan ki diplomat ten eh, ten eh, ohu azara ru ya do na surround den ni umu na wo wo wa ri chinu boro omori atosire ni insha allah bẹẹ ari hira sudan inú wọn ní nàìjíríà yìí ní problem níjọba náà ìjọba náà ìhùbọ nìyí aná ìjọnata ọ̀nà ìlú ìhùbọ náà kúrò ẹ̀wọ̀ yà á nìkẹ́ ẹ̀dúwà dáadáa dáṣọ kó omori dáṣọ sí yẹtẹ dẹ kó omori ní nàìjíríà dí yẹ kó nyi sè dáa kí ni wọn náà ń ṣe ẹ̀kọ́ paana bọ́ǹbù àwọn ẹ̀ka àbọ̀ nyẹ̀rẹ̀ yìí ni dẹ kọ́ tààtí containers thirteen con contain konya how many thousands hundreds of thousands of munitions? government is our sori kí a kà kẹsí bá mẹ ẹgbẹ́ mìíràn wọn ní ìdí sí dẹ́ bá pálí wìtì ìjọba àbójútó ẹ̀ ṣe kẹlẹ̀ kó sì náà ọdún ọmọ ìrànlọ́wọ́ ọdún ọmọ ìrànlọ́wọ́ ọ̀kàwájẹ ọ̀kàwájẹ òwe náà ọ̀bàákàwà iran ẹ̀ bí islam ẹ̀ protect ọ̀sán yàn náà bini wan daka iran sa uye bini iran be kure halaka e kure na konto muri araza no ho bidi bidi ya nyo wala ara de ni ma bon na no na bon no wacha iran nene, e be da blackstone na ine tika ba wo ene aka ka bo de bi yo ndo mi yes with them this na iran da ka eje eje na cho ji halaki to da no da su e da nyo na to wa da halaki de won ta we ben ira no no na na mi haji de awda de tajuwan de wadahan ira no na ni haji de ko ira na ke explosive mi ke na ka no ni tv de be itopa adijo ne ni sama maka ira nu wele du watch owe de ko na ka ijaza wa amedowa just pete na kena na manese da man short de da ku mote batora da ka nan ija explode da moto non emeji penpen wa uye ko oche an ɛna nam ha gye kɛnɛ sɛ ɔwɔ an ɛna yɛ kɔ mɔri hin ɛna o yi sɛn ne dɔn tɔ mɔri yɛ sɔn nɔɔ ayi dɛke dɛ nyima a bɛ ne kufa dɛ asile ta ban hussein nuwa bɛ wɔm na te iraq ke a sa sa ɛwɛ ba mi yɛ dɔ yi zɛyi dile ta bɛ dile ta bɛ yɛ ne yi dile lɛ tɔrɔ a bɛ sɔrɔ ko five hundred sutɛri kan dama jɛ o nɔɔni zɔrɔ ime feel safe ɔno ɔnyɛ ŋun medina ama dɔto ɔdi da nɔnya ka ɔzi akil abdullahi bin akil ka nao wɛnɛrɛ tɛ duma ba bɛ ɛdɛ dɛ nɛ nua kan ìjọ náà ɛdɛ la dɛ yà kan ka ɔno to ɛbi abdullahi ɔri ɔnari muslim ibn akil. dɔktɔ ɔnan jɔn na dɔk ɛdɛdɛ ɛn daa daa bɛ ne ase bɛ ayɛ mu ka de bɛ ayɛ aso sisi te o si wa de bɛ yɛ ahɛ yi se na se na o yɔ ka ya yɛ adɔ yi lɔ o de ɛnɔ nana agusa ni ni ɔna bɔ ɔna simi gɔbɔ ni ɛ ɔ ɔtun. dama ala sɛ ima wele tutu ne tu zaidi ɔma di nanka ɔtam no nɔtɔ ivan ɛna yɛkin sɛ wa dɔ wa hizɛnin the next day that's your abdullah ibn ziyad abdullah ibn ziyad kɔnɔ wa de gɔwɔ ne kuba dɔw dɔ tam nɔ yɛrɛ sɔn ɛdi abdullah ibn ziyad dɔn na dɔw to ezinen kɔnɔ azuma se ka wɔn se ɔn ɛsɛ bɛyɛ abɛn dɔs tɔde ala ya ama se bɛyɛ ayɔ muslim ibn akin taa yɛ dɔla tɔde ni dɔs zum kan dɔka ɔn akosɔ dɔs tiri taa lɔn dinar yɛn kɔ kaa kɔnɔ se bɔ awɔ wala tɔde aban ekɔ hɛn a dakɔ yɛ anase muslim ibn akin yɛ n'ɔbɛ daka hɛn so yɛ akɔrɔ na so ɔlɔnɔ kyi ni hidan ɔnabdi nasin bosan gwa abin apil ya doko no iza wai ra ko da kana sha otam ne tuna na na msubi ben do wen do ka wa na ja doko no ayen wai ni musu buna kilia that's why ka prota no komanda subi da pa ke yo don ya ba da ko sana fon na ja so division iza is it cause ni Hussein, not to command, not to hold Medina, cause you Cuba ono chini hidan kono la e wona ile tunala ila dok wallahi adaka ko wurba ona da masha uzakum ono ya ho do change man do reality ditu apada ki la anajoni wadan ele noko lituka atamani ni moyo so ariam Mustapha ibn Aqil ana bi Qazi ni Hussein aqil on debe oja butoni anake ade anake uh, ade uh, ade na mere oja butoni ali oja Akil aqil oja butoni muslim ibn Akil, ototo anen hussein ibn ali ona toto anen radiyallahu anhum ajma'in ejiye eh, ejo ya tatu ya dɛɛdɛ nana a wɛtɛ de muslim na ke dɔwɛrɛ ma ka richard ayi dɛmɛ rɛ dɔn ka a ka e ka kube o ele e ya e change o to yɛ to hussein hussein nana kɔɛtɛ daani kofa ale ni ka ma ka ya. maa mi n'a ka bɛɛ ni su ni ma na nan ana ka abbas. أوكا إني وبن كسنة البداية والنهاية أوكا قال لحسين لما أراد الخروج لولا أن يسر بي وبك الناس لشبست يدي في رأسك ولم أترك تذهب أوكي أنا كا أزاني and never she excuse me baby roka emre wey ne nase mi anu so mu re so de jere ne wa ya mu do ani kufa abu kama ya kere na ni fitina ebe sabla ibn abbas ka ya wa ìjà yìí sì kọ́nù mú abúlé ibùn umar ọkà ibùn umar wọn náà yẹ maka ìjọba kaka hussein kana ibùn umar bí maka fabalago hanan hussein kọtawajja ilal iraq kóso anate iraq falahikahu ala masirihi salasa layal dabla ibùn umar lọsi mu atan dọtun sera hó ẹkú yẹ ta lóku yọ dá dùn náà ìjọba nìkú kọlá ẹyìn nàtúrìd ìzúwà hussein kọlá dọkà iraq. إلى قوانا وأورد له الكتب التي أرسلت من العراق يعلنون أنهما di hussein nu kuku akuwe abile tasana hore ira keti kufa weka ono weka sube abla ibn malore poro doka oka hadha kutuhu wa bayatuhu kabduruhu radiyallahu anhu ewe ebe ni uni ya zene kola la tatihi fa abal hussein illa an yazhaba asuna fa di hussein kɔnɔ ayi nan ere ne ere ya bila ibunu umar ɔnɔ yan ama at end ɔka ìjọ kɔnɔ ayi na fa aba an yarjɛ ɛdɔ kɔnɔ wɛrɛ ma fa atanakahu abdullahi ibnu umar dabila ibnu umar dɔ ma ze hussein kɛhun ɔmɛ za kapɛn dɔ ma ne za wa baka dosu ni poro kɔla dɔ ka tɔ mi yɛrɛ wosu na abdullahi ibn umar ma eh, eh, eh, kan ko ɛ yɛ ɔbanye hussein ɛdi hijiri yɛ ato ɛ ka kɛ ko lɛ kɔ isɛ ɛni dɔwɛrɛ kisɛ lori ka mutu a atɛkɛ na hori iran bɛ na mɛrɛ de ahiba taari so yɛ nɛ bɛɛ a kan ni taari yɛ nɛ de ato do ni abdullahi ibn abbas abdullahi ibn umar eje buuru ana ma hɛkɛ da de kɔ dan do yiwo kaawiri ni kaawiri ni apɛtɛ abdullahi ibn umar bɛɛ. kagure ona se la kagure bin ewe ni se la na o me ay na ay na ni objectivity abdai ibn zubay o kai hussein ka ogwata israel no doka tazab ila qaumin qatalu nọ, wa ta'anu wa haka wane kura na ke ene wada on na wane kura na ke ene poison ni na wura ne mo faaba ni hussein ni lahi hussein kɔlɔ bɛ dɔɔni na abdulayi bin zubair rɛ ɔnɔ abu sayid al-hudiri ɛjaa ah, na subhanallah ya abu abdallah ɔkama ɛwɔ adabdulayi ɛnɛ hussein n'a ka wɔn inni laka nasir wa inni aleikum mushrikun ma ɛmi meska ma huweyin kuma ɛmi ma nyɛ ba wa ya wa ba mi ni so wa nanan. قد بلغني أنه قد كاتبكم قوم من شيعتكم بالكوفة يدعونك إلى الخروج إليهم كده تموكك واني أني الشيعة أنا كشيعة ونيني بين ليه أقول كنا ولا يهمنا أنا كوفي كوفة أصلنا دوكا فإني سمعت أباك يقول ما أمنا دواك أما إيه هذا سيدنا اليوم أكاكا إيه fil kufa azana han kufa wallahi sayyidina ali kono somo bien do sa tete la qad malaltum wa qattu wa qattukum wa maluni wa qadun ak amin wallahi mele jiska na ko lin kuma ino na nyi hera on mebe ya wan kufa ne dawo ne jiska na ko lin dawo ne nyi hera men azana wa men o andane ire ire abu sayyid hudri ogodo ma za je lo amani karu hussein hussein wana ina ejele kutewa akore ah, kuporo dizuri situn mes kawa ile zero stu da bona zile kuje tena tena ne pi useni kurako tena kumadan ise dise useni kato ale zile kuje kusala stu da ale wasale fomo ama ostu kapsala jebe yaranyi mama mama unalesha unakoa tɔni bia nene ana kɔɛ kɛɛ wa wɔsɛ nan ta bala ndɛ dɛndɛ ka ye ɛnyi sa imam ɛwɔ aba ya tara tɛrɛ ma dɔ sɛ kusa la ama ɛyɛ ba nyane sɛmɛ umɔnɔ ɛdɛ nyuma na kura kɔ aguwa ŋa hi kɛsɛ yɛ ti sɔye esi ɔna si ami yɛrɛ umɔnɔ ɔna ma to wa to ɔna bi mi kɔɔri ni sɔn abdulahi ibnu ziyad hanin abdulahi ibnu ziyad. so asɛ ɔna sɛ ɔkɔ afɔre magreb adane gɛba hɛtɛm muna wa maa bayɔ inmes kama yɛ tɔ ko kɛyɛ nɔ nɛ tɛrɛ ɛkò thursday ɛ ma ni nyima yɛrɛ pɔnne on friday inu musubuhi ìdáwọn kóró. aba na sa to sai na hussein da yesu ha da ba wa da wa poro da ka hussein ibn ali on nya ati na ali ibn hussein ọmọ náà yẹn na ujana na ali ibn hussein kapi asala ọhụrụ ẹ mgbe dị ka mee dɔɔda kahi ɔda kahi de kɔmanda na sena ayan na kɔmɛ oyi mu de ase kɔmanda sa na de shamuru ibnu zilju jushin shamuru ibnu zilju jushin dondo wu wai hakum sakilatkum ummahatukum uhitu bihi waqtuluhu odu nuku ɔnya no mi yaw ne taaka na wa wani ne alɔ ma rɛ wula da ete nyɛ ɛnyɛ ne ka bi wa kɔs hussein ɔn o bɛ kya da na de ba awɔ ha ɔlɔdɔ nyɛ ne ka bi ɛyɛ kene ne ka bi ɛyɛ ɛyɛ na ka bi seyidina hussein ana ne yɛ ndaba bi de ka bi ɛgya kuro hussein jisɛ na sɛ ɔman mu wutse do awɔ ko dɔ kusa ŋun tɛtɛtɛ dɔla yɛ ka ojan ojan ɛdrɔ yan ka dan mɛ bɛ do ɔman kɔmɔn sɛ dina ali si jinɛ to ye tɔta mun ani ni jinɛ sɛ dina ali ka tɔ hɛ bɔ tan a ba sa bi yɛ dɛ kɔnɔ n tumuli kɔ kɛ o dɔkɔ yɛrɛ ɛ wa na o de y'a ana lɛdi samatini umi haidara ɛmi ɔnyɛ ne bɔ dɔ ɲami ɛmi kɛlɛ ayɔ mi y'a kɛ yan ne isi jan dɔw sɛ kosɛbɛ tiɲɛ tɛ waa yi bɛ ni den nire do anɛ man kai dɔka akadimu ka bɛn ni n'o wɔn nini ne bɛ ka pe dɛw sɛ na sen rɔdi lɔɔ anu wɔrɔ dɔ rɔdi lɔɔ anu wɔrɔ ibnu anas ɛnahayi omori halaka omori hote a bisana ah, hussein tisana nyi woto omuri otewa ne hona tidane kun da ma yada kama ne ka ma na na uta na kanyo de ba hone honon abani na an kuma uto ibo tidane kun insha Allah That hussein dewon eta mana wana jogo no ta ona we sinanu ibnu anas mi sinanu ibnu anas anahayi ɔsɔɔ dɔ ta yɛrɛ so dɔ sɔɔri wɔn dɔ sɔɔri so anu daa jɔ tsi nwere daa jisa ŋɔ ozi ozi ɔ adi ntomri sɛyin. ijore poro anas ibn malik asabi na nemu health despite appearance anas ibn malik ijore ti poro ndoka ya salam wallahi la aswa'anna ma shomuri pe udiben banya kukani kukani wa jamaa kwa ni wa hore sona wa لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يقبل موضع أجيبك من من فيه. ماذا أنتم مريض؟ إذا أجتمعون أنتم مريض من الكوري من كيسان. hore wa wa udion ma nyo se kanyo ajin do hore wa ma men asabi onen ana sib no mali o hore me we me ngwa de ne ono de e ba ze koro koro ko wa hoda situ mi de agogo wa ha lu sunna o wen wa an de che do he ko nyonya ye nyonya e ri dan de ri ke nyonya eri si ye won enwe na bana bibira na awro ka won nyonya ne tumo hi enwe na awro ka won nyonya ne enya ro we na ri won nyonya e boru wo no bo aro wo hi popore ted ko shahe ka osawa me eri wo bonya tinatibe wa jaw jetere ina na ka a wen ne hasan ho no on papa a nyeri sayyidina ali ana ka en ri hussein na wo ho no ɛnu ne ti ń jɛ ɔni baba ni ɔnɔ bi jaafar ibnu ali abbas ibnu ali abubakar ibnu ali muhammad ibnu ali àti usman ibnu ali ɛsɛ ibnu ali ɛhe anabi broda hussein ɛ bàyìn náà nàrẹ wò fún náà ɛna ne sana dɛ ko nyezi hussein ɔno ɔda anyi abdullahi ibn hussein ati ali ananai ali al-akbar anyi ali ibn hussein nai zainu al-abidin ɔn yi dɔ hɛnɔ ama nai ali al-akbar ihɔ naare wɔ ne ɔmo de na ɔdɔ ɔmo ayɛ ba yi wa do hinɛ etu abɛn ini ezi hasan ije ne bɛ ne ne te abdullahi ibn hasan ati alqasim ati anyusi ah, hasan nana he abubakar sɛmɛ dama na nye abubakar umar ne ɛzɛn lai ne jɛmiɛ ɛzɛn na dɔ ka abubakar ɛzɛn na wɔrɔ soba nyi yawe ɛzɛn na mɔri dɔn ne asɛrɛ ha ne yɛyɛ ne ini abnai aqil aka ki aqil mini onkole onkole hussein nana wa onkola ana wuya anyi abdullahi ibn aqil abdurrahman ibn aqil abdullahi ibn muslim ibn aqil ati muslim ibn aqil anyi ni jafar ana wolo jafar bere bi ene bene sayyidina ali dan rebi Uncle hussein ebi jan ne ba re wo lo anyi ibn jafar dan muhammad ibn jafar après non ne on ma ko wa wa ne mu'jamul kabir ati tarihu khalifa tarihu khalifa ibn hayat abire no hinan bi isnadin sahih ɛna mɛrɛ yɛ nɔne anyɔri na ni kizaid ozi muawiya despite bad ka khilafa no no as far as you are concerned eh khilafa na right all adana na se yɔ adana wrong muawiya onyeyi kɔsi sɔri ɔsi khilafa yɛ ojan ama ɛzɛ nyɔni lɛ ka o jɛ nana zɛyi da ɔnɔ go zɛyi mi dɔw bɛ tukɔ n'a sɛrɛ sɔn ne ye di ale n'a hɔlɛ n'a jɛ ayɔ de yi a ba hun ɛnɛ hussein ɛnɛ hussein sɔn ɛ sinanu ibnu ibnu anasi o kɔ de ni ta odo kuna hiwe me kutenyo ka okubatu mina tari o abikona hiwe non ire nen we bo ni hano ho ama omuri si tarihu islam e aba sho nyo hono to re dia me we ni ba ko go he no omuri ni nyake no isha kaya se za ben we ke and we nen e we na chere 200 years ago e we na chere 400 years ago we na chere over 1000 years ago daga ya tu be tari yana chere de ka kar ho no ri gol bogani meza i gol bogani enyo ri tele gani enyo ni tobai tobai <laughs> abe na i tobai tobai gol bogata se an ene e 200 years ene ene chere tari hi oda de kan tore ama ko ka ozo lai ka ke ngoro ai kana shi money o money o e do wa chopi o da ko do no ren e roki e wa ka ngura wa ko ngura do da ro ko de na wa ke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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ادفع عنا الغلا والوبح والربا والزنا والزلازل والمهن وسوء الفتح ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا أرحم الراحمين اللهم اجعلنا من الذين يستمعون القول فيتبعون احسنه برحمتك يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى برحمتك يا ارحم الراحمين اللهم اتنا في الدنيا حسنه فقولوا آمين, آمين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلنا من أوليائك فإن أوليائك لا خوف عليهم ولا هم يحزنون اللهم اجعلنا من حزبك فإن حزبك هم المفلحون إن حزبك هم الغالبون اللهم اجعلنا من جندك فإن جندك هم الغالبون اللهم اجعلنا من المجاهدين المجتهدين الذين لا خوف عليهم ولا هم يحزنون برحمتك يا ارحم الراحمين اللهم انصر المسلمين المستضعفين في كل مكان وانصرهم في فلسطين وانصرهم في شيشان وفي الأفغان وفي الصومال وفي أنحاء العالم كلها اللهم انصر المسلمين المجاهدين في مشارق الأرض ومغاربها برحمتك يا أرحم الراحمين اللهم عليك باليهود اللهم عليك باليهود اللهم عليك باليهود عليك باليهود وأمريكان اللهم نجي إخواننا في فلسطين كما نجوت موسى من فرعون آه. إنك على كل شيء قدير اللهم نجنا من فرعون وعمله من فرائن هذا الزمان آه. اللهم نجنا من من أعمالهم آه. اللهم نجنا من ظلمهم يا رب العالمين اللهم عليك بجميع التغاة عليك بجميع التغاة اللهم عليك بهم جميعا فإنهم لا يجزونك أبدا يا ذا الجلال والإكرام يا رب العالمين هنا يا رب ربنا ومولانا أمرتنا بدعائك ووعدتنا إجابتك ونحن قد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تغيث الميعاد وارض اللهم عن الخلفاء الأربعة وزراء نبيك محمد صلى الله عليه وسلم زاوي القدر الجلي والمكان العلي أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي أبي حسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أرض عنا نحن معهم بمنك وكرمك وجودك ورحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث والحمد لله رب العالمين وقوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر الله أكبر الله فإن تسوية الصفوف من تمام الصلاة الله أكبر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 نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم تذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين ضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وهدنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشكرون وحرمنا عليه المراقع من قبل فقالت هل أدلكم على أهل بيته يكفلونه لكم وهم له ناصرون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 فلما بلغ فلما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين فدخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فركذه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين قال رب إني ظلمت نفسي فاغفرني فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فلما أن أراد أن يبتش بالذي هو عدو لهما قال فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لقوي مبين فلما أن أراد أن يبتش بالذي هو عدو لهما قال يا موسى قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فأصبح في المدينة خائفا يترقب قال رب نجني من القوم الظالمين الله أكبر سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر